adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó tún sọ wá di àsìkò yìí à ń fi títóbi ọlọ́run ọba àfin bí ọlọ́run ìdánilẹ́kọ̀ọ́ èyí tí a máa ń ṣe ní jọ́mẹ́jọ jọ́mẹ́jọ láti lè bá a tẹ̀síwájú nínú àgbọ́yé ẹ̀sìn wa anabiwa Muhammad. صلى الله عليه وسلم anabi ni man yuridi allahu bihi khayra yufaqihuhu fi din ẹni tọ́lọ́wọ́n bá ti fẹ́ ṣe lóore sẹ́wọ̀n gbogbo àwọn àmọ́ ń béèrè orí ayé àtòrí ọ̀run anabi wa ni ẹni tọ́lọ́wọ́n bá fẹ́ fún lóore ayé àtọ̀run yufaqihuhu fi din àgbọ́yé ẹ̀sìn ni ó torí tó bá ti lágbọ́yé ẹ̀sìn ilé ayé rẹ̀ lójútùú pẹ̀lú ẹ̀sìn láyé fi ń rọrùn bó o bá ṣe ń tara bẹ̀sìn sí bẹ́ẹ̀ náà ni ayé rẹ̀ ọmọ bẹ́tà sí èyàn di mílíọ̀nìyà èyàn ò pé èyàn délé rire o ẹlòmíì jẹ́jẹ́ ní ó jòkúlẹ̀ owó náà ni wọ́n darí sọ́dọ̀ rẹ̀ yóò sì kú nú àwọn ọ̀rẹ́ lọ́n yóò sì dọ̀tá ọlọ́n ṣe owó wọn ajóore fún báwọn kò jóore fún aburú ló jẹ́ fún ní tí wọ́n ń pè ní oore òun náà ni kéèyàn ọmọ ọlọ́run kó sì máa ń sin ọlọ́run ọ ṣẹ̀ṣẹ̀ wàá máa ń tọrọ àwọn oore tó tún kù lẹ́yìn ẹ̀ láwọn oore kéékèèké. Ke ni mo fẹ́ kọ́lé mo fẹ́ níyàwó mo fẹ́ bímọ àwọn ọ̀rẹ́ kéékèèké nìyẹn mo fẹ́ ralẹ̀ ọ̀dà kéèyàn tọrọ ẹ̀ àmọ́ ògidì oore ànábì ní bọ́lọ̀ bá fẹ́ bóyàn yóò fà kí o fi dín ó ṣe kí ni ìní ó fún yàn tó o bá ti gbẹ́sìn yé ayé rẹ ó lójútu ọ̀run tó ń lọ náà yóò àmọ́ tí o bá ti ṣàgbọ́yé ẹ̀sìn ìdààmú lèyàn máa fi lo ayé èyàn kò nílò ayé náà pẹ̀lú dààmú èyàn wà bọ́ sálì kìámà pẹ̀lú dààmú yọ máa wà lọ́lẹ̀ dààmú lọ́rùn nínú na jahannam kọ́lọ́mọ́sá ẹ̀sọ́ níbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kò sí nǹkan kan tí ń bẹ nínú ẹ̀sìn wa tí àwọn àfa asálàfù sọ́ọ̀lẹ̀ tí wọ́n ti ṣàlàyé kò sí tuntun kankan nínú ẹ̀sìn tí àwọn àfa wa ò ti bá wa parí ẹ̀ ló sì jẹ́ pé táwa fẹ́ gbẹ̀sìn yẹn a máa gbìyànjú láti máa ka alukur'an ìbẹ̀lẹ̀ sí wa táwa fẹ́ gbẹ̀sìn yẹn a máa gbìyànjú láti máa ka hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam táyà kan táwa fẹ́ wá rú lójú tí ò yé dáadáa gẹ́gẹ́ bí ìmọ̀ wa àtọpọlọ wa àtẹnuwọn bá ta ké nasta'in. Na a wà wá ìrànlọ́wọ́ pẹ̀lú tafsir al-Qur'an àlàyé Qur'an tí àwọn àfẹ́sìn tí wọ́n súnmọ́ wáyé tí wọ́n súnmọ́ àwọn sọ̀hábà ṣe àwọn àbáyọ̀ ṣe ní kọ̀ọ̀kan kan ní tí wọ́n gbọ́ lẹ́nu àwọn sahaba wọn ṣe kí ni wọ́n kọ̀ wípé anabi ni ká ṣe báyìí sallallahu alaihi wasallam abdullahi ibn abbas ní báyìí là nàbì ṣe ṣe sàǹgbọ́dọ̀ ti kílẹ̀ àjẹmà tábà wá rí i pé àyà kílẹ̀ àdìsí yìí ni ó fẹ́ dà bígbà tí ó fẹ́ takora wọn ó fẹ́ dà gẹ́gẹ́ bígbà tí ó fẹ́ dà ní o àdìsí yìí takora wọn o bọ́rọ̀ yẹn bá ti ń takò ọ̀rọ̀ ara rẹ̀ eré wọn ò pé mọ́ eré tànàbí muhammad kọ́ sallallahu alaihi wasallam anabi ò ní sọ ọ̀rọ̀ kan kó ní black ni ó tún wá dé ó tún wá sọjọ́ mi pé ó ti tún di white ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sán ìwọ tí òun pé ọ̀rọ̀ takora wọn ìwọ ni kéwòrè ò sí kíni kéwòrè ò tó ló sì jẹ́ pọ̀pọ̀lọpọ̀ tá a máa ń fi ìwé tá a máa fi ń ka hadith ká gbìyànjú ká máa súnmọ́ àwọn àfa tí wọ́n ń gbọ́ lárúbáwá kọ́mọ̀ jẹ́ pé ọkàn máa lọ gbandi ọ̀tọ̀ ní tí wọ́n ń wí ọ̀tọ̀ ní tó ń ṣe kíni ọ̀tọ̀ ní tó ń gbọ́ yé téèyàn bá ti gbọ́ nǹkan kan nínú súnà téèyàn bá ti rí i pé òun tún gbọ́ nǹkan míì tó fẹ́ tako èyí tóun ti gbọ́ nítorí dáa ni kọ́tọ̀ àwọn àfọ̀ onímọ̀ lọ ipe èwo ni ká ṣe nínú méjèèjì àbẹ̀wò ni nítorí ńgbà míì anabi lè sọ̀rọ̀ kan tó dé pé anabi ọ̀padà tó sọ fún àwọn sàábà pé mo ti sọ fún yín pé ẹ má ṣe báyìí gẹ́gẹ́ bíi pé anabi ni ẹ má lọ tẹ́ ẹ má lọ lè bẹ àwọn òkú wò anabi wa ní nísìnyí o mo ti wá ṣe lẹ́tọ̀ fún yín kẹ́ ẹ má ṣe kínní kẹ́ ẹ má lọ ṣe é ma pé ọ̀rọ̀ dàrú násìkò ọmọ sókò ni wọ́n ń pè é níta sọ tẹ́lẹ̀ ta tún wá parẹ́ tẹ́lẹ̀ anabi máa sọ fún wọn pé ọlọ́run gbà yín láàyè tẹ́ bá lọ sójú ogun kẹ́ ẹ ẹ dẹ̀ sọ fún arábìnrin yẹn ipe tó oṣù méjì péré ni o torí níta wá ṣe ń bí lẹ́yìn oṣù méjì kálukú tún di pati nìka olùmọ́ta nígbà tí ó dìgbẹ̀yìn ayé ànábì padà sọ fáwọn sàábà pé ọlọ́run bá ti ṣe léèwọ̀ fún yín o ipe ẹ má ṣe kíni ẹ má ṣe mọ́ sàǹgbọ́rọ̀ dàrú kẹ́nìkan wá ní ànábì lọ́sọ ebó ti sọ pé ẹ má ṣe mọ́ nígbà míì yóò sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó àmọ́ bá ṣe aljamu bayna ad-dalilayn bayna al-hadithayn aw bayna al-ayati wal-Qur'an àwọn àmọ́ bá ṣe da méjèèjì papọ̀ tí ó fi nítumọ̀ eríṣiríṣi sí wa tí kálukú wa tú sí tó bá fẹ́ níbẹ̀ ìyàwó Aisha ni ẹni tó bá là nábì tọ̀ lóòró ẹ má gbàgbọ́ Udhaifa ibn al-Yaman radiyallahu anhum jami'a òun lòun bá nábì lọ sí. Si, ibì kan anabi wa rí àgbàlá àwọn ará ilé kan ibi wọn dalẹ̀ sí anabi wa lọ lẹ́yìn rẹ̀ òun ara anabi tó dúró tọ̀ ọta kóra wọn jama kọta kóra wọn tẹ̀yìn bá wá mọ̀ ìyàwó Aisha ń sọ yìí tóun rí nínú ilé ó sì dá lójú Uzaifa ń sọ yìí tóun rí ní níta ó sì dá náà lójú. takora wọn àwọn afa ni díò díò takora wọn ni pé ẹ súnmọ́ àwọn afa aládìsí wọn wà bá yín yanjú ẹ bọ́ọ̀ bá ti kéwù ò lè mọ kéwù bọ́ọ̀ bá sì lọ jámíà ìdí wọn ń kọ́ jámíà ò lè mọ́ bọ́ọ̀ bá ti katira oye ìtọ́wànú tẹ́ra ò lè ṣe kínní ó lè mọ́ ìtọ́wànú tẹ́ra ò lè yí ọ. àwọn fẹ́ẹ́ wọn ní ọ̀dà ọ̀ya alijamu bẹ́ẹ̀ ni alhadithin ẹ̀rí méjì lọ́wọ́ yìí dóòtọ̀ bẹ̀rẹ̀ tọ̀ wọ́n ní anabi máa ń bẹ̀rẹ̀ yẹ tọ̀ nínú ilé nítorí pé ibi tí ọ wà tó bá dóòtọ̀ ìtọ̀ ṣe kínní ìtọ̀ ta sí la anabi débi tó ti fẹ́ tọ̀ torí pé ibẹ̀ oslopi ọ lọ sílẹ̀ ìtọ̀ olè wá láti bẹ̀ wá báyà ní òkè. Okay anabi tọ̀ lérí ìdó ìtòsítọ́sí ìtọ̀ọ̀tasí ní ara àlìjẹ́mu bẹ́ẹ̀ na dẹ̀lílé ọ̀rọ̀ ti kílà bí kila kílà ẹni bá ti mọ̀ pé ibi tó ń fẹ́ tọ̀ sí ìtọ̀ọ̀tasí òun la kọ́ bẹ̀rẹ̀ tọ̀ tọ́ bá ti sọ̀ pé kò ní tasí ọ̀la kì í ṣẹ̀ṣẹ̀ kó ṣe kíni kò dúró tọ̀ ẹ̀rí báwọn afáṣẹ́ yẹn júmọ̀ alhaji abibu lagege aya kama máa fi ajá ká máa fi dẹdẹ àti hadisi ká má jẹ́ kí ajá ó máa gbénu létí à ń gbé ó dàrú ma lọ́wọ́ ó sì ti lódùn àbí nínú Ramadan iṣẹ́ táwọn afa sunna ta gbà sí ni pé ká máa sí kíni ká máa ọ̀fun lódù ẹ̀ díẹ̀ díẹ̀ táwọn yóò fi mọ̀ pé kì í sáà fa ẹ̀sìn. tá à ń sọ yìí ẹ gbé sẹ́rí youtube ẹ gbé sẹ́rí internet ẹ rìkọ́dù ẹ sẹ́rí fóònù ẹ máa fáwọn yẹn torí titi ẹ náà ń bẹ lọ́wọ́ eré internet ń sì ń bẹ lọ́wọ́ àwọn yẹn náà ọlọ́run sì ti rẹ̀ sìn lọ́wọ́ gbogbo àtẹnìkan bá ti fẹ́ bẹ̀ sìn jẹ́ ọlọ́run sì máa gbé àwọn yẹn dìde tí wọ́n máa ṣe kínní tí wọ́n máa tún ṣe àtàámúlò ma alikẹ́líbi fil islam ọ̀rọ̀ ajá nínú islam dàrú mọ́ alájà abibu agége ọmọ baba adama ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti wá gbọ́ ọ̀rọ̀ yìí kọ́dà àwọn interview àwọn èèyàn nígbà tí wọ́n parí ọ̀rọ̀ burúkú yìí pé ajá ọ́ da kéèyàn máa sìn lé gan alájà bíbu ni ajá da ẹ̀ka jánu lé ẹ máa sìn kọ́ máa ya wọn labalaba kẹ́ ẹ máa jọ máa ṣe tọ́lọ́lọ́wọ́n ò sí lé wọ̀ àdìsí ló sí lé wọ̀ àdìsí ò sì ní tako ìtọ́lọ́wọ́n ṣe kí ni ìtọ́lọ́wọ́n sọ. So àwọn ọmọ wa wo àyà Qur'an táwọn bá tẹ̀lé àdìsí kan tó tako àwọn wa yọ àdìsí sì tako Qur'an tẹ́lẹ̀ ìwọ ló rò pósí kínní ọ̀tako nígbà tí mà tó tí mà bá ti tó jama mẹkáníìkì tí mà rè ò tó tí ò ní ba mọ́tò jẹ́ télọ̀ tí mà rè ò tó tí ò ní ba sọ jẹ́ àfa àti mà rọ̀ bá tó kí ní wọ́n bàjẹ́ ẹ̀sìn àwọn tí ò ní kan ṣe tẹ́lẹ̀ làwọn ni ẹ̀ ẹ́ àti wá gbọ́ confirmation àti gbọ́ èyí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ lẹ́nu baba Habib egbe wọn ní ajá tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń rò pé a lè sin ajá ni but nísìnyí wọ́n ti jí ó yé wa pé a lè kájá wọlé láti máa sin ajá. sọmọgbà àyàtọ̀ fẹ́ kí igun tẹ́lẹ̀ jẹ́ mọ́ tí kún mọ́ àná rẹ̀ tí wọ́n á ni tó tún wá há sí eré igi àwọn tó dé pé àwọn òyìnbó ti wọ́n ti ba ọpọlọ jẹ́ tẹ́lẹ̀ ọ̀rẹ́dì lọ́pọ̀lọpọ̀ táwọn máa ń travel táwọn máa ń travel láti ibi lọ sí abroad ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó lẹ́ẹ̀rí tí yóò sanwó tíkẹ́ẹ̀tì tiẹ̀ yóò sì sanwó tíkẹ́ẹ̀tì ajá half ticket wọ́n máa ń fajá wọ́n fóun ní full ticket tí wọ́n bá gba three hundred thousand lọ́wọ́ tiẹ̀ wọ́n gba one fifty lọ́wọ́ ajá. ẹni tí ń sin ajá tó di pé ajá yẹn wá fẹ́ràn débi pé ń sin wá ń gbé káàkiri ìtí wọ́n fẹ́ ìtí alájà bíbọ agége tó fẹ́ sọ gbogbo ọmọ mùsùlùmí dáná nù kádàbí ìbò ìtàfẹ́ yẹn dúkàlẹ̀ yìí jàmá ọ̀rọ̀ tó sọ ọ̀pọ̀ gan àmọ́ wa mú wa lọ́kọ̀ kan a sì máa yanjú ẹ̀ alikẹ́lì ẹ̀yàn wáyà mi ẹ̀rí ajá àyàwó àánú mi ni àyàwó náà ti la khaliqu min khalaiqillah ẹ̀dá ọlọ́run ni ọlọ́run ló dá li hikmatin ya'lamuha nítorí ẹ̀dá gan òun nìkan ló mọ̀ ọlọ́run yìí ṣe mistake òun náà ló dá ẹlẹ́dẹ̀ àbí òun náà ló dá kéèké gbogbo ń tó bá dá li hikmatin ya'lamuha wisdom tó wà behind ẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ alikẹ́lìbù ẹ wàá rí ajátaawí kìsìmáàni alikẹ́lìbù lè mọ̀ntàfà bí wà alikẹ́lìbù gẹ́rì lè mọ̀ntàfà bí ajá eréṣin méjì ló wà ajá èyí tí à ń fi ń sàǹfààní tọ́lọ̀ ń gbà wá láàyè rẹ̀ àti ajá èyí tó jẹ́ pé ọlọ́run ọba ò gbà wá ní ààyè rẹ̀ láti lò ó a ti sọ níbẹ̀rẹ̀ ẹ̀sìn pé ẹni tí ẹ̀sìn ọba ní dàrú mọ́ lọ́wọ́ yóò mọ̀ pé nǹkan méjì la fi bèèdì ẹ̀sìn àdẹ̀lílù mìíràn lu Qur'an ẹ̀rí tó bá wá láti inú Qur'an ìbá àmọ́ wà nínú sunna àti ẹ̀rí tó wá nínú sunna ìbá àmọ́ wà nínú Qur'an ibi tí yóò ti balance ni raka méjì wà nínú Qur'an àbí kọ̀ wá fún wa àṣùbà níbo ló ti wá nínú súnà sọwọ́n lọ́dún pé ìwòsàn súnà ẹ̀pọ̀ ẹran léyà ọlọ́run ní apẹ̀ ẹran àwọn ìran ẹran tá à ní pa afọ́jú arọ amọ́kàn níbo la ti ń kà nínú súnà tọ́ba ló ní lo súnà ajẹ́ pé afọ́jú ẹran ló fi ṣe kí ni ló fi pa léyà ìkómọ ẹran ìkómọ kò sínú koran nínú súnà lọ́wọ́ ọ̀dà mi lójú pé bàbá wa àwọn bàbá wa tí wọ́n ti tí wọ́n bí wa wọ́n pa súnà kọ́lá alájà abibu náà wọ́n pa sunna fóun náà kọ́ wá ní òun tí o bá ti sínú kuraani òun ní segin ni òun ò gbà á wà níbo náà ti rí ẹ̀rí tí wọ́n fi pa sunna fún yín tí wọ́n fi sọ yín ní habib. alukur'anu wa sunna bifahmi salafi al'umma níta ń pè ní àgbọ́yé ẹ̀sìn wọn náà kó di ẹ̀rí múnú kur'an kó o sì di ẹ̀rí múnú sunna pẹ̀lú àgbọ́yé àwọn tí wọ́n gba kéwú lọ́dọ̀ anabi tá n pè ní asalaf àwọn abubakar umar usman abdullahi abbas ali radiyallahu anhum jamiya abu huraira lẹ́yìn náà làwọn tàbíìdé làwọn mọ́mú malik shafi abu hanifa ambali amadu bin ambali abu hanifa shafi maliki àwọn dé nínú àwọn tó tẹ̀lé àwọn maliki àwọn ni bukhari alimami bukhari rahimahullahu ta'ala sẹ́ni pé wọ́n súnmọ́ wáhàyí ọ̀dọ̀ àwọn tí wọ́n rí àwọn tó rí ànábì làwọn ti ń gba ọ̀rọ̀ wa kẹ́nìkan wá dé nígbẹ̀yìn ayé lẹ́yìn àlásàrè jẹ́mà kọ́mọ wa sọ pé òun rí fọ́ọ̀tì kan nínú Sahihul Bukhari a mọ̀ pé àgbóyè rẹ̀ ló dàrú jẹ́mà ṣe yẹn ẹ eh, copy and paste ni wọ́n ń pè é kéèyàn ọ lọlẹ̀ ka ọ̀rọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn kọ́ wa máa fi tako àwọn tí wọ́n gbé súnà lọ́wọ́ ipò súnà tẹ gbé lọ́wọ́ yẹn gan-an ẹ eh, ntọ́ bàjẹ́ ni ntí ọ bàjẹ́ láyé baba kamali ntí ọ bàjẹ́ láyé baba adama ayé tiẹ̀ ló ti wá rí bàjẹ́ ń bẹ̀ níwọ̀ tó ti kàtẹ́ láti pẹ́. dìfá àni sunna káwọn afa sunna ká máa pariwo ká máa rescue àwọn al'umma ká sì máa defend sunna wajibun alayna ó ti di dandan lérí wa wala nakhafu lawmata la'im àwa bẹ̀rù nǹkan kan lẹ́yìn ọba tí ó dá gbogbo nǹkan. ẹni tí ó bẹ̀rù Ọlọ́run kí máa wá bẹ̀rù lára ẹ̀ ẹni tí ó bẹ̀rù àti bọ̀tán tí ń fi ń bú sàábà wọn lákúndé làbú rẹ rà ó ní wọn sọ pé òun sá lọ́dọ̀ Ali òun sá lọ́dọ̀ Muawiya torí pé lọ́dọ̀ Ali alibada atam ìjọsìn ìyẹn mọ́ níjọsìn sí ń bẹ̀ dáadáa àmọ́ kò sóúnjẹ wàyí dà Muawiya lọ́dọ̀ Muawiya àdìsámù ọbẹ̀ wà ń bẹ̀ àwọn ọmọ rẹ̀ ní ọ̀rá wà ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ti sakúnjẹ wọn Abu Huraira. السابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ọlọ́run láwọn tí wọ́n ti síwájú yín yẹn mo ti yọ́nú sí wọn ẹni wọ́n yọ́nú sí ìwọ́n tó di ìmọ̀ tó fẹ́ gbẹ̀yìn dìde ìta wa bẹ̀rẹ̀ wọn bá fún ni pé at-tawbatul ajila quick repentance kéèyàn mọ̀ pé tí mo sọ yí ọ̀dà kó sì sọ lérí tẹlifíṣàn pé òun ọ̀sán bẹ́ẹ̀ máa wo à ń tọrọ bẹ́ẹ̀ fún un tí ó ti jásí bẹ́ẹ̀ aláàkì ló kù bidaya tó nìhaya ọ bẹ̀rẹ̀ láti lọ́ọ́ lè parun àwa bẹ̀rẹ̀ lọ́n kọ́lọ́mọdé ọ àtàwọn náà kò sí tọ́ka pẹ̀lú personality ẹ̀ láì fún yẹn ọ̀pọ̀ rẹpẹtẹ ìyẹn ká fẹ́ sọ ìtò ní í ṣe pẹ̀lú ẹ̀sìn. ẹ wá rí ajá jama tó roma mọ́ àwọn èèyàn lọ́wọ́ yìí ọlọ́run fi ajá dẹdẹ nínú Quran o wà ń bẹ lóòótọ́ ó ní kí lọ́ wá ti wá wá lọ́dọ̀ Abu Hurairah ipe anabi sọ pé a gbọ́dọ̀ fi ajá sínú ilé láyé tí ìyànjú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ti yé ẹni tó bá ń là ọdẹ inú ilé inú ilé ọdẹ nǹkan kan náà méjèèjì ó ní bólẹ́tì fẹ́ kọ ọlọ́run ní kẹ́ ẹ máa kọ ajá ẹ fẹ́ fi dẹdẹ bẹ́ẹ̀ bá mu wá nulẹ̀ bólẹ́tì kọ ẹ dákun sínú ilé nìkan tí máa ń kọ yẹn lẹ́kọ̀ọ́ agbóyè yẹn dàrú gan ó sì ti dàrú tipẹ́ àtàwọn yòókù rẹ̀ tí wọ́n jọ ń hólé àwọn lérí ń bẹ̀ ìtawà fẹ́ dìmú jòkó yòó ni pé ká yẹn ju ọ̀rọ̀ ajá gbogbo ẹni bá rìkọ́ọ̀dì ẹ̀ ẹ̀ máa ń fọn káàkiri kí eri tí fáírọ́ọ̀sì wọ̀ kó lè ba ṣékíní kó lè ba delete yẹ antivirus nìyẹn antivirus from alidaya islamic wọlé ń pè ẹ alidaya foundation náà alikelib ani operation méjì ó ní torí pé àbó rẹ́yìnrà tó gba àdìsí ajá wa olólóńgbò kan tí máa ń gbé káàkiri anabi gan lọ sọ ní Abu Huraira bàbá olólóńgbò wọn tún ń pè ní bàbá olólóńgbò níwájú anabi anabi ó sọ̀rọ̀ ó di mélòó ó di ẹ̀rí méjì ọ̀hún ni olóńgbò yìí sábà kó wọn àtajà ọ̀tá ni wọn nítorí pé olóńgbò Abu Huraira ó jẹ́ ọ̀tá fajá làbúrò rẹ̀ fi hun àdíìsì pé ẹ má fajá sílé o ẹ kórìíra já o kó lè bá a yọ olóńgbò rẹ̀ nínú kínú olóńgbò rẹ̀ kó lè bá a ṣe kíní kó lè bá a dùn nígbà ọ̀rọ̀ ní bọ́lẹ̀ èmi ò gbọ́ orí láyé kódà lọ́dọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn kọ̀mọ̀ pé ojú ti là kéwù ti fọ́nká gbogbo tẹ́lá tó ń fi sábẹ́ lọ́kà tó ọjà àwọn èèyàn orí ni àwọn èèyàn ti mọ tíra yẹn wọ́n sì mọ ibi tó ti mú tíra tẹ̀yìn bá ń ka èyí máa sọ fáwọn èèyàn pé tòyìn tí mo wíyé o ẹ lọ láìbírí o láàrin èkó nìbàdàn àbíkẹ́ lọ káírò mọ́tíbà báyìí ní Saudi Arabia o ẹ rí tíra ti ń ṣe kíní ti ń sọ ń bẹ̀ yóò gbé sábẹ́ lọ́kàn náà abẹ́ tébù kí n má gbàsíkò wá máa ọ̀rọ̀ ajá ò le bẹ́ẹ̀ ni kò sì dàrú sẹ́ẹ̀rí ajá eréṣẹ́ méjì ni wọ́n ajá tá a fi ń sànfàní àtẹ̀yí tí a fi sànfàní sẹ́ẹ̀rí ajá tá a fi ń sànfàní òun náà ni kẹ́líbù sọ́yìdì alimọ̀ alam ajá tá a kọ́ ẹ̀rí òkè sájà lásán akọ bí ó ṣe pẹ̀ràn akọ bí ó ṣe pẹ̀ràn kì í ṣe ẹni ajá fáwọn tá a bá ń dẹdẹ àbí ajá tó jẹ́ pé ajù sàárín àwọn ẹran wa tá ń sìn lẹ́yìn ìlú nítorí kí àwọn ẹranko agbèjà kan máa wá jẹ ẹran tá ń sìn náà ń pè ní kẹ́líbù máa ṣíyà tàlá àkọ́kọ́ ni wọ́n pè ní kẹ́líbù sọ́ìdì lẹ́yìn náà kẹ́líbù zara àbí adako àwọn ẹranko kan wọ́n wá ń ba oko wa jẹ́ awájú ajá yìí sáàrin oko kọ́ máa sọ àwọn irúgbìn wa tá a ṣe kínní tá a gbìn ó mélòó jama ó mẹ́ta àwọn àfẹ́sì wọ́n yanjú ọ̀rọ̀ tàwí pẹ̀lú adisa anabiwa muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ àkọ́kọ́ lọ́nà alukur'an alikarim ibi tọ́lọ́hún ti ń fẹ́ràn lẹ̀ pé a lè dẹ́dẹ́ fáwọ̀ ọdẹ. àjàtà akọ ntọ́ba sì mú fún wa a lè jẹ́ èyí tọ́ba mú fún rẹ̀ tí ń jẹ́ lọ́wọ́ tí ń jẹ́ bọ̀ àní sikini àní gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ bá ń sọ ní alukur'an a'udhu billahi minash shaitani rrajim yasalunaka madha uhilla lakumut tayyiba wọ́n bọ̀ wá bẹ́ẹ̀ lọ́wọ́ wa nabi sallallahu alayhi wa sallam àwọn nǹkan tó dáa tó yẹ kéèyàn máa jẹ́ وما علمتم من الجوارح مقلبين تعلمونهن مما علمكم الله wọ́n bọ̀ wá béè lọ́wọ́ rẹ̀ nípa àwọn ajata kọ́ lẹ́kọ̀ọ́ tó pé ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ bí ó ṣe bá yín pẹran bẹ́ẹ̀ bá ti gbáǹdì báyìí bísímìlá ti mọ̀ pé ehoro ti ń lọ lọ́kàn ilẹ̀ ní kò wọ́n ṣe kínní òun náà ó sì lọ lóòótọ́ ẹ wo technology Quran ẹ nípa àwọn nǹkan tí ó padà ṣẹlẹ̀ nínú mèremère ayé ẹ rí i pé lẹ́ni wọ́n kó àwọn ẹranko débi pé wọ́n rán wọn ṣẹ́ ẹ ẹ látàyé ànábì náà ni ti ń ṣẹlẹ̀ jama ọlọ́run ọba ni tó alimu nahunna mimma allamakumullah nínú tọ́lọ́run fi mọ̀ yín nínú mọ̀ yín nínú ẹ̀ náà lẹ́tí fi kọ́ àwọn náà tí wọ́n fi ń gbọ́rọ̀ sí lẹ́nu tó ìbò bá nawọ́ báyìí ajá ti máa ń tó wí tó bá ṣe báyìí ajá ti máa ń tó wí tó bá fọ̀hún ajá ti máa ń tó wí nígbà tó jẹ́ pé wọ́n ti ń ṣe kí ni ẹ bìrì mọ̀márasà wọ́n ti ń ṣe kí ni ẹ consecutively wọ́n ti ń ṣe ní gbogbogbà ọmọ rẹ nínú ilé gan yóò ti láwọn sáyìn kan tó dé pé tọba ti bẹ̀rẹ̀ láyìnlá ìlàlá láyìnlá ìlàlá láyìnlá ìlàlá yóò bẹ̀rẹ̀ nítorí pé kíní yẹn ti di kíní ó ti máa la ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní tọ́ba tí wàá mú fún yín fakulu mimma amusakina alaykum yín tó mú wá fún yín yìí lẹ́ran ẹ̀jẹ̀ o ta ló ní ajẹ́ jàmbá Allah wadhkuru ismallahi alayhi ẹ wá darúkọ ọlọ́run ọba sí i nígbà tí ẹ̀ràn lọ ẹ gbàdúrà báyìí bisimilah ntọ́ba ti múdé jama aláàlẹ́ ni ta ló ní ajẹ́ Allah wọ́tẹ́kùlọ́ ẹbẹ̀rù Allah ìnàlọ́ àṣẹrí ìrùn hisab ọba yìí ọba tó jẹ́ pé yín máa ń tètè ṣèṣirò ẹ̀dá ni ẹ̀dá ó ti máa ṣe bọ̀ yóò ti máa ṣe bọ̀ alájà bíbù táwí yín ti ń bá wọnàwọnà yìí bọ̀ tipẹ́ ibi ibi ọ̀rọ̀ oṣù ló ti bẹ̀rẹ̀ oníwọ̀ ọ̀dájọ́ oṣù àwa láwọ̀ ọ̀dájọ́ àwa lẹ́rìí wò ní nígbà tí wọ́n dé débi ìjáàbù ó ní ìjáàbù kìí ṣe e, èyí tẹ̀ ń wọ̀n kọ́dà ìjáàbù yìí ṣe dáadáa nígbà tí wọ́n yá sí jama muslim tọ̀ àwa ní ìjáàbù ò rí bẹ́ẹ̀ ìjáàbù ẹ̀sìn ni ọ̀ranyàn ni ó sì ní bó ṣe rí àmọ́ kéwú débẹ̀ ìjáàbù náà wọ́n padà wà àpúrúfù jama ní Lagos state jama wàláhì gẹ́gẹ́ bí n ti mọ gbọ́ wọn ni wọn bí àfa pé kí ni ọ̀rọ̀ tiẹ̀ tí ó sọ lérí ìjà nígbà tí ń gbóná gbogbo ẹni tí ọba fẹ́ kọ́mọ wọn lò jáàbù kó mọ́mọ́ lọ Islamic school kí ló wọ́n ń dìfẹ́ǹdì lérí àga yẹn ọ̀rọ̀ tó sọ ní ní sọ yẹn gẹ́gẹ́ bí àfẹ́sìn tó sì mọ̀ pé ìjáàbù ìbáàdà tọ́lá amúrún ìláhì yudinina alehinna min jalabibi in wàlíyàdúrébìnà bí kúmùr in ìjáàb jẹlbàb ó ṣe dìfẹ́ǹdì ẹ̀ débi tipa rẹ̀ ṣégi ni tipa rẹ̀ ká kátàwá pẹ̀tọ̀ ibi pápá kadé ni ìjọba ọgbà o wọ́n lọ tí wọ́n ń antagonist fún àwọn tí wọ́n ń dìfẹ́ǹdì nítorí pé òun bínú wọn. tọdún nínú àlàtúnrè. Ah, ilẹ̀ yọ ọlọ́dún ní púpọ̀ jama ọlọ́mọsàbà sẹ́ẹ̀mà bẹ́ẹ̀ torí abẹ́lẹ́ nǹkan tún kọ́ntínú lọ́dún tí ń bọ̀ torí ń burú sí lọ́dọọdún ni ẹ̀yin màá yá mi nínú ẹ̀sìn wa agbẹ́ yẹn nínú àyà yìí nínú Quran five àyà four suratu kini Al-Ma'idah anabiwa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni idha arsala rajulu kalbahu anabi dani kọ̀ọ̀kan yín tẹ́ bá ran ajá yín tẹ́ fi ń dẹdẹ tẹ́ bá ran níṣẹ́ wasama tẹ́ sì ní bismillah fa amusik eh? fa amusaka alehi ajá náà ọwá kí ẹranko yìí mọ́lẹ̀ ehoro lápẹjúwe ọmọ mọ́lẹ̀ fali yaakul maalam yaakul anabi ni tí ó bá ti máa jẹ ẹ fún rẹ ẹ ṣe kí ẹ̀jẹ̀ o ẹni kárakùnrin ọ̀jẹ̀ o tí ìbá ti jẹ́ pé ajá yẹn ti ń jẹ́ bọ̀ tí wọ́n ti ń jẹ́ bọ̀ ọ̀pá fún rẹ̀ ni tó bá ti gbé wá fún ọ̀pá fún wọn ìtumọ̀ ni pé wọ́n ń fa dá wọ́n ń fa já dẹ̀dẹ̀ lásìkò ànábì ṣe wá kà nínú tàn pé wọ́n lànábì máa ń sin ajá nínú ilé igbe wọn là nẹbi o nígbà tí aya ti ní ẹ máa wá máa fi ajá dẹdẹ yìí ànẹbi wà lẹlẹrọ àwọn dogs anabi wa kó sínú ilé wọ́n wọ́n ń tẹ̀lé anabi lọ masalasi wọ́n ń tẹ̀lé wọ ọ̀dọ̀ ọ̀hún mu afusọ́ kéwù má dàrú jama tí wọ́n bá sì ti ń bọ̀ láti oko ọdẹ wọn wọ́n ti ní ilé pákó kan tí wọ́n kọ́ síwájú ilé wọ́n sì jù síbẹ̀ wọ́n máa fún lóúnjẹ ńbẹ̀ wọ́n wọlé lọ fasalu ahaladikiri in la ta'lamun ẹni kálájí àbí buhari gé ẹni kò lè kéwù sí i tí ọba yé ọlọ́run ní tẹ́ ẹ bá mọ̀ ẹ máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ go and learn ó kéré parí tafsir ibùnú kẹfìrì tí baba adama máa ń lò kó o tó tó àyà kan kàńtọ́ wà ń bẹ̀ wàláhì ń ka tafsir lọ láàárọ̀ yìí lérí iṣu yìí lérí àyà yìí baba ibùnú kẹfìrì wa ń sọ pé ẹ̀yọ́ ọmọ àyà mi nínú ẹ̀sìn wa àdìsí wá o wípé a gbọ́dọ̀ má já wọnú ilé o wọ́n sì kó ti àdìsí náà kápẹ́ wá gbé tẹ̀fsírì ní fi ṣe tẹ̀fsírì Ramadan ni ọ́pọ́sibù kọ́ mọ̀ kó sínú problem yẹn torí yóò ti rí ní táwọn búnú kẹsìrì sọ àwọn tí wọ́n ti kú láyé láti bí ọgọ́rùn ọdún méje sẹ́yìn. àdìsí yìí náà ń jẹ́ yọ wá pé alẹ́ ṣe kí ni alẹ́ fàjà tẹ ọdẹ wàhálì yogisaluma akada alikẹlibu bifami ǹjẹ́ nítorí pé àdìsí kan wá tànàbí ni ìdá wà lága fi iná àdìkún fálíyà gẹ̀sìlò sábà marat ǹjẹ́ ẹ itọ́ rẹ̀ tó ti yí ẹran yẹn tá a sì ti gbàgbọ́ yé nínú àdìsí mi torí gbogbo àdìsí máa kọ́ra wọn báyìí kì í ta kọ́ra wọn ìmọ̀ ń túra wọn ànábì ni ti ajá bọ abọ́ abo ẹnìkọ̀ọ̀kan yín ẹ yà fọ́ lẹ́ẹ̀méje o kọ́dà kẹ́ ẹ fi yẹ̀pẹ̀ sí ọ̀kan nínú méjèèjì yẹn ẹ ta yẹ̀pẹ̀ díẹ̀ sí nínú pọ́ọ̀tù yẹn àbí nínú abọ́ yẹn àbí nínú kọ́ọ̀pù yẹn ẹ fi fọ́ ẹ sì wàá fomi fọ́ lẹ́ẹ̀mẹ́fà ẹ ní fi yẹ̀pẹ̀ gbẹ̀yìn nítorí pé yọ̀dọ̀tì kọ́dà kẹ́ ẹ fi sí bẹ̀rẹ̀ àbí kẹ́ ẹ fi sáàrin hadithi yìí jama ó di eyé wa pé itọ́ ajá kí ni jama ẹ̀gbin ni ajá wa mú ẹran ǹjẹ́ ẹran yẹn á fọ̀ ọ́ àbá àní ṣe kínní àbá àní fọ̀ ọ́ fíhì kaulan àwọn afa lọ́nà méjì mbẹ́ àwọn alákọ̀ọ́kọ́ wọn ni á fọ̀ gẹ́gẹ́ bí àdísì tí a kà yìí pé bí tó ajá bá ti kan tí à ń lò ká ṣe kínní ká fọ̀ àwọn afa kejì àwọn ni wọ́wọ́ kọ́ọ̀lì jùmọ̀hóró òun náà lọ̀rọ̀ àwọn tó pọ̀ jù náà àwọn afa àwọn yẹn sọ pé àní fọ̀ nítorí pé àgbọ́ ipe gbogbo àwọn tí wọ́n ń dẹdẹ lásìkò ànábì gbogbo àwọn bá ti mú tájà wọn bá ti mú ẹran wọn máa ń fọ̀ wọn là àárí kàbẹ́ walakin al-ahwat wallahu alam èyí tó fihàn lọ́kànbalẹ̀ tó sì wà láàrin méjèèjì òun náà ni pé ká fọ̀ ká ṣe kínní ká fọ̀ lintifa ìṣubuha kí èmi ò fi ṣe kínní kẹ́mi ò fi balẹ̀ nígbà tó dé pé àkókò àkókò fọ náà tàbá fẹ́ ṣe kínní tàbá fẹ́ ṣe. ẹyin màyà mi àwọn àwọn ajá tà tó máa fi ń ṣàǹfààní ẹyin màyà mi nínú ẹ̀ ni ajá tà fi ń sọ àwọn ẹran gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kí ẹranko burúkú kankan mọ́ bá ṣe kínní kọ́ mọ́ bá gbé wọn jẹ àbẹ́yìí tá a jù sáà ní oko torí àwọn ẹranko kan má bàa bá oko jẹ́ muhammad sallallahu alaihi wa sallam anabi yẹn ju eléyìí fún wa ṣẹwárí àwọn ajá tí ó ṣàǹfààní ẹlẹ́ẹ̀kejì ní jama o òun náà ni ajá tá à ń sìn láti fi máa for fun ipe àákan enjoy yẹn ipe i love dogs mo sì gbọ́dọ̀ rà láti máa sìn ẹgẹ́ báwọn yẹn ṣe ń sìn olóńgbò àti adìẹ a máa ń sìn tí wọ́n pa jẹ a máa ń sìn tí wọ́n pa jẹ olóńgbò wọ́n pa jẹ a máa ń sìn adìẹ àbúrò yóò à ń sìn olóńgbò anabi sì mà bẹ́ẹ̀ sunna yẹn ti wà confam ipe tí anabi bá ti rí tí ọba tí ọba ti sọ pé kódà alẹ́sẹ̀kẹ́ ni alimasi olówó wa pa anabi máa ń sìn ajá alájí abim ipe anabi ni aga o kódà àwọn orúkọ tí wọ́n ń jẹ́ ni nítorí anabiwa muhammad sallallahu alayhi wa sallam oye kò ọlọ́run ní ká máa kọ́ ṣe ká máa iqtina o iqtina o kalbi ká máa wá sin ajá jama kéèyàn máa sin ajá muharramun fil islam àwọn àfààní iqtina o kalbi wa tarbiyatuhu fil bayti haram káwa mú ajá sínú ilé wa nu pálọ̀ wa nínú yàrá wa kájọ máa lọ kájọ máa bọ̀ kọ́ máa wọ bedroom ká máa pe lọ́kì wọ́n tún sọ lóko míì àwọn àlùfáà wa ní haramu fil islam haramu ni bóòlù la sọ pé haramu ni nítorí pé àdìsí ti pè é ní haram alájà abibu wa sọ pé ọlọ́run ní ká máa fi nǹkan dẹ́dẹ́ ẹ wá ní ànábì sọ pé ká má jẹ́ ọ wọlé sọ́jọ́ra àwọn jàmbá mùsùlùmí kọjọ́ra wọn. àdìsí alákọ̀ọ́kọ́ jàmbá àwọn olùfọ́ àwọn ní ànábì ní mani takasa kẹlíba ẹni bá lọ lè mú ajá ó mú ajá yìí ń wá ó wá fi sínú lú ẹ̀ ilà kẹlíba zara ń àwò kẹlíba sọ́yìndín ari ajá yìí lọ́wọ́ rẹ̀ jama kọ kì í wá ṣe ajá èyí tí máa mú lọ sí àárín oko rẹ̀ awokẹ́lì basoyidi kì í sì ṣe ajá yìí tí fi ń dẹdẹ yankusu min ajirihi kulla yawmin qirot yankusu min ajirihi kulla yawmin qirot qirot wọ́n máa dínkù nínú iṣẹ́ rẹ̀ lójoojúmọ́ tí ajá yẹn bá ti ń jí sí i inú ilé rẹ̀ kí ni jẹ́ kẹrọ́ọ̀tù jama àwọn sọ̀hábà wọn ní kẹrọ́ọ̀tù àwọn sọ̀hábà ni wọ́n tu òtẹ́lẹ̀ àwọn ni wọ́n kéwọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n ní mithlu jabal ọ̀họ́tì ìtànpẹ̀ kẹrọ́ọ̀tù ni pé òkè tọ́da gẹ́gẹ́ bí òkè ọ̀họ́tù gbogbo àbàbà tá a lọ sí maka òkè ọ̀hùdù tí wọ́n kó wa lọ wọ́n ti padà tún relé rí o nígbà táwọn yẹn fẹ́ máa sọ bẹ̀ẹ́dẹ́ bọ́ o ẹnu wọn bá tọ́ wá kú nbẹ̀ náà jàmá káwá pé yìí náà ni òkè udu ojú òkè sóbì lọ o ẹ̀yọ́ màá yà mí wọ́n ní dèédé kẹrọ́ọ̀tù dèédé òkè sóbì àbí asàfàlàsìm dèédé òkè òhùdù yẹn ni wọ́n máa ṣe kínní ni wọ́n máa yọ nínú sẹ́ẹ̀rẹ́ èèyàn tí ajá bá ti ń sùn tí bá ti ń jí àwọ̀ ẹ̀rẹ́ gan tó ti tẹ́ dèédé òkè àti láàyè láàyè láwọ̀ tó ń ṣe káwá pé ọ̀dà ọwọ́ àṣẹ ń dèdè òkè òhùdùn ajá wa jí ilé rẹ̀ wọ́n wá yọ dèdè rẹ̀ kú kí ló tó kù jàmá fún yà ìmáàmù Muslim ló gba àdìsí wa authentic àdìsí alájà abibola gègé ó fẹ́ sọ fún wa pé ẹ má lo àdìsí mọ́ Quran nìkan ni ká máa ṣe kíni ká máa lo àmọ́rọ̀ yẹn wúwo ló fi wọn dà á síbi pé ọ̀dà àwọn àdìsí kan bẹ tá a kọ̀wọ́ bọ̀ tá a yọ̀ tá a nílò mọ́ nínú àwọn àdìsí tá a ti gbà pọ̀ lálàáfíà nísìnyí àti wá rí pé kò lálàáfíà mọ́. alájà àbíbò wa ń sọ pé àní àwọn bàbá tí wọ́n ti lọ tí wọ́n lo àdìsí Bukhari táwọn ń yọ yìí àtàwọn bàbá bàbá tí wọ́n ti lọ ó lè jẹ́ pé wọn ò rí àbí wọn ò gbọ́ yí kí sẹ́ẹ̀tì rẹ̀ wá ń ta ẹlẹ́ wọ̀ mbẹ́ kí ni mo ti gbọ́ bàdá mọ̀ gbọ́ àdìsí Buhari yé pẹ̀lú bí wọ́n ṣe kátẹ́rà tó yìí bàbá tí ó jòkó ní ilé tí wọ́n máa kátẹ́rà bẹ́ẹ̀ bàbá bàbá ayédàkọ́jẹ́ pé wọ́n sùn àbí kí wọ́n máa ṣàdúrà àbí kí wọ́n máa kátẹ́rà ipe wọn rojọ́ ẹni tí ó lè rojọ́ lọ́dọ̀ wa gan yóò ti páìlì gbogbo tó fẹ́ sọ láàrin ìṣẹ́jú kan torí tíra náà ni ọlọ́mọba gáfárà wọn. kámú ajá sínú ilé àdìsí kan mọ kàyà bí ẹ̀yìn màyà mi àdìsí mi alika mẹ́wàá jama mẹ́wàá alájà bíbọ̀ wárí kankan nínú bó ṣe yìí mẹ́wàá yẹn anabi ni ma ni amsa ka kẹliba àdìsí mi tún nìyẹn Imam Bukhari lọ gbélé wa ẹni bá mú ajá ní ntí ọ máa sìn nínú ilé rẹ̀ fa innahu yankusu min amalihi kulla yawmin qirat dodo tọ̀hún ní min ajirihi eléyìí ní min amalihi nínú iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ ti ń ṣe tọ́wà lọ́dọ̀ ọlọ́run wọn ó sì máa yọdọ̀ dé èkó òkè òhùdù kúrò nínú iṣẹ́ rẹ̀ illa kalibu harithin ẹ̀gbọ́n jama illa kalibu harithin istithna àfi ajá èyí tí èéfín dako àwọ kẹlíbù máa ṣìyà ṣe ni ilé ẹ̀rì àwọ kẹlíbù máa ṣìyà àbí oyin ajá èyí tí ń jù sáàrin àwọn màwáṣí màwáṣí òun náà ni àwọn ẹran tá à ń sìn torí kí ẹran abìjà kọ́mọ́bà ṣe kí ni kọ́mọ́bà pa wọ́n jẹ Imam Bukhari lọ́gbẹ̀ẹ́ lẹ́yìn wa. الرد على الشبهة التي أثارها الحاج أبيب الله آدم عبد الله الإلوري ìrújú tí aláàjì abibu yìí kó sí inú ọpọlọ àlùmọ nínú Ramadan nípa ọ̀rọ̀ ajá n ti ń sọ fún wa ni pé báwo ni èèyàn fẹ́ ṣe máa fi ajá dẹdẹ tí ò wá ní mú wọlé àwa ni ọ̀rọ̀ yóò dàrú alukur'ani ni ká fi dẹdẹ níbi àbá ti fi ń dẹdẹ bòtí nínú ilé súnà ní kò gbọdọ̀ wà nínú ilé ọlọ́run dẹ níyà ayò alladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo àti ọ̀la ẹ tẹ̀lé mi wà àti ar-rasul ẹ sì tẹ̀lé dání anabiwa muhammad sallallahu alayhi wa sallam àwọn wa sọ pé tá a bá ń dẹdẹ àmọ́ àmájá lọ́wọ́ fún ẹni tó bá ń dẹdẹ nù wa àtẹ̀lé alukur'an tabawade eh, àníjọ́ wọlé kila tẹ̀lé jaba sunna ọ̀rọ̀ kila bí o kila jaba ẹ gbọ́dọ̀ tó jama. kéwù tá a ti ké láti hundred level ní yunifásitì alijamau bẹ́ẹ̀ni adilla bó la a ṣe máa yanjú ẹ̀rí méjì tá a rò pé ọ takora wọn tí ó sì takora wọn láfi ní káfa kó gbìyànjú láti tẹ̀síwájú àwọn lè bá a ṣètò bí ó ṣe wọ jamiatul imam imam yunifásitì ní Riyadh pẹ̀lú yọ̀ǹda ọlọ́ alẹ́ travel torí ẹ̀ ẹ̀gbọ́ ọdún kẹwàá tí mo ti travel mo lè torí ẹ̀ travel tó bá ṣe tán kó òun fẹ́ ṣe tawba àbí alimadina yunifásitì ní Madina àbí Ummul Qura ní Maka òsè yìí tí wọn nígbà ń bẹ kọ́dà àní ṣe wàhálà lórí scholarship rẹ̀ a kan sọ fáwọn dọ́kítọ́rù ní Ìlọrin pé Abdulrasaq Alaro ẹ bá wá scholarship wà fa automatically yọ bẹ̀rẹ̀ yọ bẹ̀rẹ̀ yunifásitì láìsí jambu láìsí jambu àti wáìkì ọ wá ń sọ pé secondary school tó wà lọ́wọ́ rẹ̀ yìí sẹ́ aa tànàwíyà mi yìí aa tànàwíyà bẹ́ẹ̀ ń gba professorship gan-an tó di professor ní Islamic study yóò tún kéwu lọ́dọ̀ àwọn afa bàbá mi ṣe ìmọ̀ ni ó do ni ó sì ti rì mí mọ́ nínú ó ti rì mí bọ́ nínú odò yẹn. lóòótọ́ ìmọ̀ ni àmọ́ ní odò tí wọ́n rì wọ́n mọ́ òun náà ni odò secondary school. abẹ́lẹ́ ń kọ́ lọ́mọ́sá bá tún wọn sí kul hal yastawi alladhina ya'lamun walladhina la ya'lamun ọlọ́wọ́n bá láwọn tí wọn ò kéwú àtàwọn tí wọ́n ké síbá kan náà ni lórí wọn sá ọ̀ kankan ọlọ́fẹ́ mà ọ wá lọ lè ọ wá lọ ṣe copy and paste lọ́dọ̀ àwọn orientalist àwọn tí wọ́n lọ lè kéwú náà àwọn òyìnbó láti fẹ́ ba ẹ̀sìn jẹ́ wọ́n ti wà lórí net èyí tí wọ́n fi Bu abubakar èyí tí fi Bu umaru Etan fi Bu aburera èyí tí fi Bu usman Etan fi Bu ali ìwọ wa mú èyí tí wọ́n fi bú aburera òun náà wọ́n fi ń bú wọn látara pé àwọn alùsùn náà máa ń kó ti aburera genesis problem yìí ni ẹ jẹun ẹ̀yẹ́ máa yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí ni pé látà àrùdọ̀ bayna al-Qur'an wa sunna àyà ẹ̀dẹ̀dẹ̀ pẹ̀lú ajá àti àdíìsì ẹ má jáwọ́ máa wọnú ilé tẹ̀ ń gbé tẹ̀ ń sùn méjèèjì ọ̀tá kora wọn o alákọ̀ọ́kọ́ ni pé àyà àtàkọ́kọ́ ń sọ̀rọ̀ nípa ọdẹ nínú gbó ọdẹ àdíìsì ń sọ̀rọ̀ nípa inú ilé àìsìmọye òfin ẹ̀sìn tí ò sínú Quran tó wà nínú sunna tá a ṣe ń lò ọwọ́ pípa tí o ti sínú Quran ìyàwó gbà ó di kurani yun yẹ bó ṣe di kan lérí ẹ alukurani yun la láti ṣe jama àbí náà ẹ lè wò àwọn kurani sangele àwọn gbadis àfa irori kurani yun ìròrí ṣíà irori orientalist gbogbo ẹ wá kó jọ sójú kan ni wọn nà nǹkan rú. ẹ̀rí àti kùránì kìí takora wọn yòókù ánìlì mọ̀lúdì yẹ́wò mọ̀sábì èyí a máa pẹran fọ́mọ níjọ́ keje wọ́yò lẹ́kú wọ́yò sàmà á fari fún á sì wá pẹran fún súra wò lọ nínú súra <laughs> wò tamọ́ ní súra tó wò tó wà níbo <laughs> wà nù súnà wà nù hadith. èèyàn ní tako súnà àbí kọ́ lọ́n yẹpẹrẹ rẹ̀ nítorí ti ń tako súnà ń tako koran tọ́lọ́lọ́ ní ká ṣe súnà nínú koran ọlọ́ba ní falyadhari alladhina yukhalifuna an amri ọlọ́wọ́n bá ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń yapa amúrì yìí amúrù ta ni ọlọ́run ní ń sọ̀rọ̀ ọwọ́ láwọn tí wọ́n ń yapa amúrù rẹ̀ rẹ̀ ta ni ọlọ́run rí fàṣímẹ́ anabi muhammad ọlọ́wọ́n bá ní kí wọ́n sọ̀rọ̀ àfàlìyáhàzàrì kan lè wọ̀ kẹ́fù àwọn tí wọ́n ń yapa amúrihì àṣẹ prophet muhammad sallam àwọn tó ṣe ibà òun fìtìnà kífìtìnà ọmọ kífìtìnà ọmọ bá wọn o fìtìnà yìí náà ló dé yìí àfọwọ́sùn máa ń sèjọba kò sí ẹ̀sùn ọmọ calling internet whatsapp internet ládùúgbò gbogbo gan ah ah wọ́n nìkan lè wá pé láàrin gbogbo àwọn aráàlú yìí àti gbogbo àwọn bàbá tó ti lọ táwọn ò rí ààyè nínú sọ ihu alibukari adé ó mọkéwú tó wọn bẹ́ẹ̀ lò nílà káyì tó wọn tó fi wá mú tí wọn ò lè mú jáde tó fi wá mú wá ní táwọn ọ̀tẹ́sìn kọ nípa sọ ihu bukari lọ́nkà asitimabẹ wẹ́bsáìtì yẹn àti àti àti mabẹ gbogbo tí sọ̀rọ̀ Ramadan gbogbo ẹ̀ lọ́wọ́ mẹ́ẹ̀ nítorí àwọn ẹni tẹ̀ wọ́n kórira súnà wọ́n fẹ́ bi súnà wo àwọn sì ń ṣiṣẹ́ oṣù wọn gbowó lérí ẹ̀ ìwọ́ wá kórira àwọn súnà ọwọ́ ní tíra àwọn ìwọ́n náà wọ́n fífèsì àwọn àlò súnà tìbí torí pé ìwòye ṣe súnà ó ní èmi ṣe ṣíà èmi ṣe súnà ó ní lẹ́sítù ṣàìyàn wọ lẹ́sítù sùnní yẹn ó ní èmi ṣe ṣíà èmi ṣe sùnní ah àbí ẹ̀yin náà wo <laughs> ọ̀rọ̀ tó kílẹ̀ téèyàn bá jẹ́ súnà sólè máa pẹ́rẹ́ mùsùlùmí sùnní lẹni tí ń tẹ̀lé súnà anabi wa muhammad àwọn tí ń dìjà gan kò sọ ẹni tí ń dìjà lábẹ́lẹ̀ náà ni pé gbogbo àwọn islam àgbélẹ̀rọ tìjáníyà kàdìríyà ìfìlàsíyà jálàbí ogun ìkódẹ gbẹrẹ ọfọ bídíà táwọn afáàsúná ti ń ṣẹ́gi wọ́n ti ń ṣẹ́gi mọ́ndìí ẹ̀rú wọn bá wọn pé kíní ìfẹ́ wò bí kíní ìbá wa wó ìbò láwọn afojú sí nítorí ìjà tí ọ̀sọ́ ta ọwọ́ asá fún ọ̀kadà ọwọ́ alọ́lẹ̀ fèrè bọ́ tirila lọ́dọ̀ ọmọ Bukhari ọlọ́mọsábà samana yìí ebi máa ń ṣe duwa fún lóru ọ ẹ̀yin ẹ̀ máa ṣe o torí bá mọ̀nà ẹ wo yẹ àwọn àwọn àwọn ọmọ àtàwọn ọmọ àdúgbò ẹnì kọ̀ọ̀kan yín náà tí wọ́n ti ya kátàfìtì yẹn tọ́wọ́ lọ lè mọ̀nà ẹ wo bí mọ̀nà ó ṣiṣẹ́ kínní bí ó ṣe pọ̀ tó nítorí pé yẹn ti ń sọ yẹn ẹ àti ìrí ọ̀kan nínú àwọn mọ́ríkàsì tóun náà gbé máìkì tọ́bẹ̀rẹ̀ sí sọ dábì bù sọ wọ́n kàn wọ́n olè nítorí pé àwọn àwọn náà mọ̀ bí títí ń kà ló ní kọ́lé o bí lìhámù o pẹ́pẹ́yẹ àti eh, lìhámù èwo ni wọ́n máa ń lò ń bẹ́ẹ̀ ìlẹ̀hàmù àwòkọ́ ni o àwọn kan ọmọbi títí wá kò jẹ́ kí wọ́n lè gbé báàkì pé àwọn náà fẹ́ sọ ní sọ àìtí gbóhùn ẹnìkan báyìí àtàlàn àwọn míín sì mà láàrin wọn pé ìtọ́gà ń sọ yóò rí bẹ́ẹ̀ àmọ́ kò ṣeé sọ fún àwọn míín bẹ́ẹ̀ làwọn ti ń jẹun pé à bàbá wa sọ ń sìn wọ́n bá wa lé mi torí yóò lé wọn ẹni bá ti takò jẹ yóò lé wọn òun sì níbo mi tó rò pọ́ lọ́wọ́ ti ṣe kí ni ẹgbẹ̀jọ́ máa wílẹ̀ gbẹ̀rẹ̀ pé náà akasalika bẹ́ẹ̀ sẹ́sọ náà ẹ máa ń so nínú agídí ugbó ọlọ́mọsàbà nífẹ̀ẹ́ gbogbo wọn mọ̀nà gbogbo àwọn tó lọ jáàmì àti wọn bẹ lẹ́kùn ló ṣe rẹ̀ wọ́n sì darí jáàmì àkéwò sì yé wọn mọ́ kí yẹn lọ yunifásitì kí arẹ́ntọ́jáde ní Cairo arẹ́ntọ́jáde ní Libya arẹ́ntọ́jáde ní Saudi Arabia yunifásitì tá a ti jáde ló ti jáde kéwò sì yé wọn mọ́ àwọn kan bẹ́ẹ̀ náà àwọn jami àyẹ̀ tẹ́ ẹ bá wo dùn nígbà tí ń sọ̀rọ̀ àwọn èèyàn kan fọwọ́ táwọn aláìmọ̀ kan máa ń pè lọ́wọ́ kúbọ̀r ẹ ra àwọn èèyàn tí wọ́n ra fọwọ́ lẹ́ran tí wọ́n máa wò pé ah! ọ̀rọ̀ yóò rí báyìí. <laughs> mo ní ẹwù àwọn eléyìí ìṣesí wọn bọ́dí bọ́dí tọ̀ tẹ́ ẹ bá wá dákẹ́ tó bá wá ba ilé baba yìí jẹ́ èèyàn máa lọ ilé baba tí ẹ wá filẹ̀ ń wòran ankiduhu ẹ làákú onu safinatul halak ọkọ̀ ojú omi títí ń lọ ẹnu parun àmọ́ kò sí tọ́lá wọn lè ṣe abẹ́lẹ́ ń kọ́ lọ́mọ́sá bá dá padà sójú ọ̀nà. ẹ̀yẹ́ màyá mi ọ̀rọ̀ ayé àtàdísì ọ̀dàrú àwọn àlùfáà ní àdísì wá lọ́dọ̀ ìmáàmù Muslim tí màláìka jìbìrì ìlú dúró lójú ọ̀nà kọ̀ wọlé táwọn sọ̀rọ̀ àdísì Muslim authentic hadith ni lẹ́yìn Bukhari Muslim lókun Muslim yẹn gan ọmọ kéwù mọ́ Bukhari. anabi wa ni ọwọlé ni wa Jibril Jibril ni mana'ani kẹlibu alladhi kana fi baytik ajá kan ti rápálá wọ inú lẹ́yìn òun lọ́kọ̀ fún mi láti má wọlé o inna àwa màláìka àwa àpapọ̀ àwa màláìka kò ní àná ó ní inna àwa màláìka láàánú ẹ̀dẹ̀kọ̀lù báyìí tàn fíhì kẹ́lìbùn ilé tí ajaba ti wà nù ẹ̀ àwọn ewọ́ bẹ̀ wàlà sora àtẹlẹ́ tí àwòrán abẹ̀mí èèyàn ajá ẹran àwòrán rẹ̀ ibi ọba ti wà táwọn wò tí ń wò kán gbọ́n báyìí àwọn ewọ́ bẹ̀ akhrajahu imam muslim hadisi tawala tọ̀dọ̀ imam muslim ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí náà ó jẹ́ àmọ̀ pé wọ́n yé wọ wọ́n yé wọ wọ́n yé wọlé tí ajá àti fọ́tò bá wà owó rẹ driving license àwọn ìwé school ìwé newspaper ó níjọ́ máa appear sínú ilé ọmọ tó àyè láti máa fi sínú ibi tí ò ti ní appear torí wọ́n máa ń sọ wọ́n ní ẹ̀ ah, wọ́n ní ẹ̀ mọ́ fi fọ́tò sínú ilé owó àpò rẹ ní kò dànù mọ̀ sẹ́kẹ́ wúyẹ́ yìí ẹgbẹ́ wọn ní kẹ́ lọ ájí o ee wọn lè ní ya passport ṣé n tàn sọ ní jẹmọ. wọn ní a kèé ṣe e, kèé ṣe èrè e, e, kèé ṣe fọ́tò ni wọ́n ń wí èrè ni wọ́n ń ṣe kíni ni wọ́n ń wí èrè onígi a sọ fún àfa àpẹẹrẹ kéwú tẹ̀síwájú èrè onígi náà wà ń èyí tí òjò onígi náà wà ń nítorí pé ìyàwó Aisha ti wà nínú dédé ọkàn tẹnìkan bùn wọn ní àbúkan náà ìyàwó Ànábì tẹnìkan bọ̀ wọ́n ní cotton àbí tí anabi ṣe wá wọlé anabi ní ah, a fọ́tò abẹ̀mí ni àwòrán abẹ̀mí ni ọyẹ ẹyọ kò nínú ilé wọ́n bọ̀ àwọn ni ìyàwó yẹn wá ní àwọn wá mú àwa ọjà alinaha wisada àwa jù sínú pílò wa àfihàn lórí sọ àpíà sọ àpíà bí kọ àpíà mọ adékòjà wa ti àpíà mọ sunna ni torí níta anabi bá ṣe nínú ilé náà ní. sunna ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé kìí ṣe èrè afigigbẹ́ àti irin àti amọ̀ ni wọ́n ń wí ṣé aṣọ wọn máa ń lẹ igi mọ́ aṣọ àbí wọ́n máa ń lẹ amọ̀ mọ́ aṣọ wọ́n máa ń fọwọ́ yà á síbẹ̀ ni. abẹ́lẹ́ ń wa wọn. àwọn bàbá wa níjọ́hún lára baba tá a bá nílùú òkè àwọn bàbá wa máa ń sọ pé gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn lámúlánà iná gbé lámúlánà jama Ramadan àwọn fọ́tò tó bá wà nílé yín àwọn fọ́tò tó bá wà nílé yín ẹ dojú rẹ̀ kọ aró ògiri o ní táwọn bàbá yẹn ká ní pẹ̀lú bẹ̀rù Ọlọ́run àwọn ilé kan kéwòn ni kò sí bẹ̀rù Ọlọ́run lẹ̀ wọ́n pọ̀ ń gbòòrò bẹ́ẹ̀ ọ̀kan la rí ń sìn wọ́n pọ̀ bẹ́ẹ̀ àwọn criminals ẹ̀ tí wọ́n ń ba ẹ̀sìn jẹ́ jàmá wọ́n ń jẹ ẹ̀sìn wọ́n sì ń bàjẹ́ wọ́n ń mumi lódò wọ́n sì ń tọ̀ síbẹ̀. kí ni àwọn baba john kí ni wọ́n ń sọ fún wa torí pé ó ti wà náà gbóyè wọn pé inna anzalnahu fi laylatil qadr wa ma adraka ma laylatul qadri laylatul qadri khayrun min alfi shahr tanazzalul malaika allahu akbar àwọn màláíkà ń sọ̀kalẹ̀ kí làwọn bàbá yẹn fẹ́ káwọn màláíkà orí àwòrán yẹn àwọn bàbá jọ̀njọ̀n lẹ̀ yorùbá ni o yẹ́sà àwọn lárúbáwá ni sọ yìí o àwọn agbọ́njúbà ìpè ẹ̀ẹ́dọ́jú fọ́tò dé. Alo, ògiri ta ni ń sin ajá náà àwọn bàbá wa inú àwọn bàbá kòkè ó kò béèrè àti gbogbo àwọn bàbá wa lámúnigun ayé àtàwọn gbogbo àwọn bàbá wa kàmáàlì bàbá ádámù àti gbogbo àwọn talẹ́dẹ́lẹ́ wọn tẹ́ ẹ bá já ń bẹ̀rẹ̀ ibi wọn ni bàbá ádámù ní lọ́kìlọ́kì má bọ̀ ọmọ wa dé ń sìn ó ní ajá náà ní ká máa ṣe kínní ká máa gbé wọnú lé kéwú dàrú nìyí bẹ́ẹ̀ bá ti sẹ́lọ̀ ń kọ̀rọ̀ ọlọ́run wa tó àṣírí rẹ̀ gbangba ẹ tako sọ́nà yìí fa títí títí tẹ̀fẹ́ wá rí sínú kòtò àwa ń bẹ lọ́nkọ́lọ́ kòtò sí ẹ̀kọ́ kàngalélẹ̀ kò sí ní tó lè sọ tó lè fi mánú ọ̀rọ̀ tó sọ yẹn kó lóun túbà níparí ọ̀rọ̀ mi jama mùsùlùmí òun náà ni pé ẹ̀rí ajá aláta fi gbà pé kò dáa fún mùsùlùmí kọ́ máa ṣe nínú ilé òun náà ni pé ẹ̀rí ti wá pé ìdáhùn alágàlì kẹ́lẹ́bù fi iná àdínkù tí ajá bá ti kẹnu bọ àwọn nǹkan ìlò yín tẹ́ fi mú mi tẹ́ fi ń jẹun fálí ẹ̀gẹ́sílù sábà marat kó tó di pé ẹ lè lò padà fún jíjẹ àbí fún sílọ́hún ẹ fọ̀ lẹ́ẹ̀mejì o òláhùn náà tó rọ̀ kọ́dà ẹ fi yẹ̀pẹ̀ sí kan nínú ẹ̀mejì yẹn ta fẹ́ wá wo wàhálà nulẹ̀ tọ́wá ní ajá lòun máa sìn yọ lọ kíchìnì yọ kọ́ni bọ kọ́ọ̀bù yọ lọ eh, inú fíríjì kọ́dà ajá ń sí fíríjì ńlò èbó abẹ́ẹ̀mà lọ́dọ̀ àwọn èbó tí ó sì fíríjì tí ó gbé drinks jáde fọ́gà rẹ̀ tí ó fẹnu gbé fún jàmá mùsùlùmí gbogbo omi tájá bá ti wá ń kẹnu bọ̀ ah wàhálà yẹn pọ̀ nù lé o alájà tó bu dá wàhálà lẹ́ inú ilé gan o ẹni bá ti mú ajá ẹni bá ti má já wọlé sìn yóò máa wá yóò wá di àwọn wo ni wọ́n máa ń fa bọ́ọ̀ àwọn alágbàfọ̀ abọ́ àti ìwọ àtìyàwó àtàwọn ọmọ rẹ̀ wà wọṣẹ́ torí pé dojoojúmọ́ lẹ́yìn máa fa bọ́ àfi kẹsì má nírun àbí kẹ má nírun eléyìí náà ti já mọ̀ pé kò bá ọpọlọ mu lérí pé ètò ajá ẹ̀gbin ni ká wá gbé sínú ilé yọmọ wá kó ẹ̀gbin bá gbogbo ìta àkójọ aṣọ wa náà kọ́ balabalabala àbí ọ̀ bọ̀ sọ́lẹ̀ lẹ́mẹ̀ẹ́dógún lójúmọ́ ẹni máa ṣe ajá nínú ilé wàhálà yìí lásán gan ẹ̀sìn wọn ò sì fẹ́ wàhálà yuridu Allahu bikumul yusr wala yuridu bikumul usr ilé yìí náà dẹ̀lílù ẹ̀rí yẹn ti já mọ̀ pé kò bá ọpọlọ mu ká máa mú ajá wọ inú rẹ gẹ́gẹ́ bí hadith yẹn pé yọ́ọ́ máa dọ̀tí ní táàfin ṣe kínní táàfin sin ọlọ́run ajá táwa wì ṣé a lè ṣe dáadáa sí i ìtì fi parí ọ̀rọ̀ mi nìyẹn ajá àti sọ níbẹ̀rẹ̀ wá sí wa pé ọ̀kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ni khalaqahu Allahu li hikma ọlọ́run dá nítorí hikima kan tẹ́nìkan kan ọmọ tó máa hikima náà nínú hikima tó lọ́n da fún léyìí tá a mà lòun ni pé yọ́ọ́ máa ràn wá lọ́wọ́ láti bá wa mú ẹran tí ipa wọ̀ bá ṣe kíni tí ipa wọ̀ bá ká tó la fẹ́ jẹran ọlọ́run fẹ́ràn wa púpọ̀ ó sì ní ká jẹran ọwọ́ adá ajá kọ́ ràn wá lọ́wọ́ kó lè bá wa pa ẹran hikima alákọ̀ọ́kọ́ nù àwọn àlùfáà wa wọ́n ní ikima ẹlẹ́ẹ̀kejì ni pé yọ́ọ́ máa bá wa sọ ẹ àwọn ẹran wa kí àwọn ẹran burúkú ká má gbé wa lágbòjẹ àti àgùntàn tá à ń sìn tí wọ́n bá pọ̀ dáadáa ẹlẹ́gbẹ̀já kan sáárín ikima ẹlẹ́ẹ̀kẹta ni pé tá a bá dá oko jama tá a bá dá oko tí àwọn ẹranko kan bàjẹ́ tá a sọ ma pé ajá kápá wọn a lè jù sí inú ẹ̀ bá sì ti ń délé ká máa jù sílé rẹ̀ tá a kọ́ síwájú ilé ẹlẹ́ẹ̀kẹrin táwọn afa sọ òun náà ni pé wọn ọ̀rọ̀ méjì ni wọ́n sọ ń bẹ̀ ipe sáà lè fi ṣe ẹ̀ gate keeper ipe kọ́ wà ní ẹnu ọ̀nà torí àwọn olè táwọn olè bá ti ń bọ̀ tí wọ́n bá ti gbọ́ gbogbo gbogbo <laughs> tí kálukú ọ̀sà lọ àwọn àlùfáà àwọn sọ̀rọ̀ méjì nínú ẹ̀ baba sheikh al-Uthaymin rahimahullahu àwọn tẹ́lẹ̀ àtọ́jọ́ kí alájà àbí wọ́n kọ́ máa kànú tá a bá ṣe sí di kashifu shubuhat inshaAllah ta'ala á padà ju àwọn wẹ́bsáìtì tó dáa tá alájí abibu lè máa kà àti àwọn tíra tó dáa tí wọ́n lè máa kà a tọ̀ wọn sọ́nà lérí ẹ̀ torí àfẹ́ kan ṣubú ìṣubú wọn ìṣubú ọ̀pọ̀lọpọ̀ ńlẹ̀ yorùbá ni kọlọmọdé wọn ṣubú àtàwọn náà ọlọ agbára ọlọ ẹjọ ń sọ ìmọ̀ kan fún yín tẹ́ẹ̀mà jama ṣe ń sọ ṣe ń sọ tẹ́ẹ̀mà níjọ́ tí a fẹ́ ra lẹ̀ mọ́ṣáláṣí tá a fẹ́ bẹ̀rẹ̀ foundation mo wá lọ lè pe ọ̀kan náà àwọn àfáà tèmi gbọ́dọ̀ wọn lágége táwọn náà ń ṣiṣẹ́ lábẹ́ Alhaji Habib ipe mo fẹ́ afẹ́ lọ́lẹ̀ pilẹ̀ sẹ̀ǹgbẹ́lẹ̀ Yorùbá ah foundation lẹ́fẹ́ sẹ́wọ̀n ah ọ̀yá jẹ́mi náà bọ̀ níbẹ̀ làfà mi bá tẹ̀lé wa wọ́n bá tẹ̀lé mi làbàgbọ́n náà àkútè làfà yẹn bá ní ah kílódé oore ní kílódé tó já sọ fún sheikh habibu torí sheikh nígbà náà alhaji nísìn wípé kí ló dé tó ẹ̀já sọ fún Sheikh Habib wípé àwọn náà wà lábẹ́ gíhun wàláhì àfa náà ṣiṣẹ́ dáadáa jọ́nà kó tó di pé àṣetánì dé àbá ṣe ni ẹ bá mú fìlà lókè wàláhì èmi àtàfáwa àti àjẹ àbíbò àjọ gbé búlọ́ọ̀kù mọ́ṣáláṣí lélẹ̀ látara ìfẹ́ ní sí wọn àti ìfẹ́ táwọn náà ṣe kí tí wọ́n ní sáwọn ayé sì sọ ọmọ tí ọ̀dà lọ́dọ̀ wọn tí wọ́n fẹ́ ṣàlùwàlá torí pé ilé kan náà lájọ gbé àfáàtì mi ń gbé apátímẹ́ǹtì kan nínú White House àwọn ń gbé apátímẹ́ǹtì mi ojú ọ̀nà kan náà lágbà wọlé tí wọ́n fẹ́ ṣàlùwàlá èmi ni màá gbà pòtísì wọn dì wọ́n sì fẹ́ràn mi nítorí pé alhamdulillah àtàwọn àfáà tó kùnà àmọ́ sẹ́yìn rí ìfẹ́ tí wọ́n ní sí wa àti táwọn náà ní sí wọn yẹn àlùwàlá wàlùbàrà tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn lakum dinukum waliya din tá a bá tilẹ̀ jọ sí súnà kálukú sì máa ṣe títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ èyí táwọn ń bẹ lọ́n fún wọn ni pé gbogbo wọn pátápátá ọlọ́mọ ya dàbí wọn kọ́lọ́mọ bá darí wọn sínú súnà ajá ẹ̀yọ́ màyá mi nínú bá a sì tún bá a lò ó ní pété bí bá ń pa ká o ká má torí pé itọ́ rẹ̀ ó o ọlọ́run náà lọ́fẹ̀ẹ́ gbin sí i láwọn tọ́ba wa fara yí wa a ní fọ ara wa a sì ní fọ aṣọ o àfi tọ́ba fi tọ́ rẹ̀ yí wa ní ara lókù àti aṣọ torítọ̀ yẹn gan lẹ́gbin kì í ṣe ara rẹ̀ gan ajá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ o lè kí bọ́dà rẹ̀ tóun ti gbàgbọ́ yé àbúrò náà sẹ̀rẹ̀ ajá lẹ́yìn Ramadan tọ́ba tí o bá ti fi àwọn rẹ̀ àti tọ́ rẹ̀ kàn án ó ṣe kíni ò ní wàhálà anabi sallallahu alaihi wa sallam anabi ni ọkọ àtànkà wa anabi ni arábìnrin kan aṣẹ́wó ni nínú awọn aṣẹ́wó tí wọ́n ti fìdí sẹ́lọ̀ tí gbogbo ti mọ̀ wọ́n àwọn màláíkà náà máa lókè sánmà ipe tó ń tà jẹun ní wọ́n lọ lọ́wọ́ awẹ́ yìí na wọ́n inu kanga bó ṣe na wọ́n síbẹ̀ báyìí ó ni ó wá padà ó omi yẹn bó ló ṣe wọ ọbẹ̀ jama ẹja tó kílẹ̀ àárín yẹn àwọn kànga tí wọn kéèjì tó nǹkan oye ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní step tí téèyàn lè gùn one two three téèyàn wọlẹ̀ ọwọ́ bẹ̀ lásìkò àwọn bani israẹli ni o ọ wá fi bàtà rẹ̀ hoof bíi shoe ó fi bu omi ọ fún ajá yẹn mu fasakahu fasakatuhu wagafara lọ́wọ́ bá ṣe ni gbogbo nítorí ti fi ìdí dá lára gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣe lábẹ́ ṣìnà látara pé mo dá ẹ̀dá kan ògbẹ́ wa ń gbẹ ọwọ́ fún lómi mo sì ṣàforíjì fún ọ. sẹ́mu kó àwọn dáadáa tán ní ká ṣe sájà nìyẹn kì í ṣe wọ́n ní ká mú wọ inú ilé àgbọ̀rọ̀ ajá ká mọ̀ wá lẹ̀ lóko láìsẹ̀ ajá kan tá a lè pata bá rí òun náà ni alikẹ́lìbù làákùr òun náà ni dìgbòlugi ajá tóun náà ti rẹ́dì láti pa wá lọ́mọ láti fà wáyà wọ́n ní ajá àdìgbòlugi kan ti dìde o kí ni gbogbo wọn ò mú jàmá àmukùmọ̀ ni torí tá a bá pa kí ló ṣe yọ pa wá anabi ni hamsu fawasiqa anabi ni àwọn nǹkan márùn kan bẹ kòkí ni wọ́n lérí ilẹ̀ yuqtalu fil hilli wal haram bẹ́ẹ̀ bá wọn láàrin ìlú yín ẹ pa wọn bẹ́ẹ̀ bá wọn létí haramu ní maka ẹ pa wọn anabi wa dárúkọ alikẹ́libọ̀lá akúr dìbò lugi ajá ajá tó ti já wèrè sálẹ̀mọ́ wa tajà jama ká máa àwọn alifa ni afawa abdulayi bin masoud ó ní náà anabi sọsọlá ọlọ́ anabi kọ́ ansamani kẹlẹbi kéèyàn máa ná owó tọpa látara ajá títà wọ́n máa rẹ̀ bàgì kéèyàn máa ná owó tí wọ́n pa látara azina bọ́yọ̀ ọkùnrin lóbìnrin fún lówó torí kó bá bá ṣe ṣìnà àbí obìnrin ló kówó lọ́wọ́ torí pé owó tẹ́ ti bá ṣe ṣìnà owó azina máa rẹ̀ bàgì anábìlẹ̀ yẹn gbọ́dọ̀ ná sẹ́nu rẹ̀ wàhálà wà ní káìn owó tí yẹn gbà níbi iṣẹ́ wíwò agbègbà kọ́bùlà kárìjì káwùsàjì gbogbo ẹni wọ́n ń kọ́ ń bẹ̀ ìsáàbù wọ́n mọ ọtí wọ́n máa fọwọ́ fi ẹ̀pẹ̀ ṣeré báyìí ni bí ọmọ ọdún mẹ́ta ẹni tọkànlẹ̀kùn sì ti ń pè alájà ẹ̀yà ti ń pè ta lọ́wọ́ ń bẹ̀ wọ́n ní ah, alájà ni kọ̀mẹ́ntì ń bẹ lẹ́yìn lẹ́kùn alájà wájú kó wájú ẹ ọwọ́ ń fọwọ́ fi yẹ̀pẹ́ sílẹ̀ ọwọ́ ní ọwọ́ mọ tí wọ́n ṣẹlẹ̀ sílẹ̀ ogún ọdún wọ́n tó ọmọ ẹni tó wà lẹ́yìn ilẹ̀kùn sí. nídìí bẹ́ẹ̀ halawan al-kahin ni ká máa owó tá a bá rí níbi iṣẹ́ wúwo torí iṣẹ́ wúwo ìdààmú ni fún èèyàn tí ń wò ó ẹni bá ń wo iṣẹ́ ọmọ àdààmú ẹni tí ń wo iṣẹ́ fún yẹn ń dà àwọn yẹn láàmú ni ẹ wo tá a bá wá rí níbi ìdààmú ìmọ̀ àdàwọn yẹn láàmú ànábì ní ìwọ ní kéèyàn náà ajá tá a wá wì tó bá jẹ́ Muhammad sallallahu alayhi wa anabi ni ajadudu dúdú tó bá kọjá níwájú yín anabi ni ẹ dárun yín padà o nítorí pé ajá dúdú ọ̀kọ́ mọ̀ jàmbá ajá dúdú òsèkínni kọ̀kọ́ mọ̀ káma wá béèrè pé wáyé tí ajá rẹ́ẹ̀dì ń kọjá tí ó bànú wáyé tí ajá wáyé tí ń tí ó bànú wáyé tí ajá um, brown kọjá tí ó bànú jẹ́ kí lọ́kàn tiẹ̀ pẹ̀lú yìí mustapha ni ó bànú yukọdamu yukọdamu anakilu alẹ akil a máa ń ti ẹ̀rí proof síwájú ọpọlọ àyè ti ọpọlọ síwájú ẹ̀rí ọpọlọ làbá mi yanjú ọ̀rọ̀ lọ́rọ́ fi ń dàrú tọ́bátẹ́ kó ọpọlọ làá fi yanjú ẹ̀sìn ní jama wọ́n ní tá a bá wọ sọ́ọ̀kì tá a ti sàlùwàlá ká tó wọ̀ àlùwàlá tá a bá ti ṣe lẹ́yìn yẹ wọ́n ní ká má ṣe Kama má bọ́ sọ́ọ̀kì sí yẹn mọ́ kí láwọn máa fọwọ́ pàjẹ́ wá òkè rí rẹ̀ òkè lẹ́gbẹ́ wà ní àbísàlẹ̀ sókè lẹ́gbẹ́ máa wà ní àbísàlẹ̀ nínú làákà ìbò lọ́wọ́ ká fọwọ́ pa abẹ nínú ẹ̀sìn ìbò náà fọwọ́ pa owó dúró gbangiri ni tẹ́sí bá ti ń ti ọ̀lọ́ lọ́mọ sí kíni lọ́wọ́ máa bi àwọn sọ̀hábà pé kí ló dé tà náà fi mẹ́ṣà ajá dúdú ànábì ní alikẹ́lẹ́bù aswadu shaitan ànábì nítorí pé ajá dúdú èṣù ni nígbà èso ti kọjá wájú ẹ̀hún sìkáàmà mi abẹ́lẹ́ ọ̀hún ẹni wọn bá ta ṣàlàyé nípa ọ̀rọ̀ ajá abẹ́lẹ́ ọ̀hún mọ́sàdì òye wa khulasatul kalam òun náà ni pé alhaji abibu ọmọ baba adamu alagege wọ́n sì sọ ní lérí ọ̀rọ̀ pé a lè máa sin ajá nínú yàrá wa gbogbo ẹni tí ń bá ara já wọlé ní tí ó ṣẹlẹ̀ náà láti sọ yìí a sì mú púrúfù wa àmì èyí táwọn sọ yẹn àwọn ò rí púrúfù ẹ̀kọ́ ẹ̀ọ̀kan múlẹ̀ tayọ pé wọ́n kàn fi ayé àtàdé sí i wọ́n ta lókìtì sí ara wọn gẹ́gẹ́ bí ìròrí wọn àwọn sọ fún wọn pé a máa tẹ̀lé alukuraani níbi ká máa wájà lọ dẹdẹ àtàwọn nǹkan mìíràn tó ń lò fún àwọn àtẹ̀lé sunna nabi hadisi níbi ká máa mú ajá wọ inú ilé wa àwọn balance àwọn àtẹ̀lé ọlọ́run àwọn àtẹ̀lé anabi ọlọ́ni wọ́n máa yóò tẹ́ ìrọ̀súlà wọ́n máa yóò tẹ́ ìlàhà wọ́n máa yóò tẹ́ ìrọ̀súlà ẹni bá ń tẹ̀lé ànábì faqad ata Allah ó ti ń tẹ̀lé ọlọ́run nánu ẹni bá sì tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé ànábì faqad faza fawzan azima èèyàn ti jèrè nìyẹn abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala agbóyè sìn ọlọ́run ọba ọlọ́mọṣà fi yé wa tàbá wa gbóyè tán ọlọ́mọdé tún dàrú mọ́ra wa lọ́wọ́ mọ́jì á àwọn tí tún dàrú mọ́ wa lọ́wọ́ àwọn tọ́rọ̀ dàrú mọ́ lọ́wọ́ ọlọ́mọsàbá ni júwe ojú ọ̀nà fún wọn kọ́lọ̀ tí wọ́n lè tẹ̀lé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ní jọ́mẹ́jọ insha allah ta'ala ah, ọ̀rọ̀.